wọ́n á wá wo nǹkan tẹ́lẹ̀ kà ní nàìjíríà wọ́n á wo bó ṣe jọra wọn wọ́n á wo kíláàsì àbí wọ́rẹ̀bà lẹ́bùn tó bá fẹ́ fi sí ọ̀tọ́ yàtọ̀ pátápátá mo lè sọ yẹn fún yín according to the blueprint mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀tá rí àwọn àwọn ibi tán lè fi há ṣùgbọ́n ẹni tí ò bá tẹ́ lọ́rùn tó jẹ́ pé kò fẹ́ fi yorùbá kọ́ ẹ̀kọ́ kò fẹ́ kí kò fẹ́ mọ̀ nǹkan pa yorùbá ó lè lọ sí nàìjíríà bí anywhere ó lè lọ so nǹkan tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹni tó bá ní iléèwé bóyá private wọn fi sọ́kàn pé tí adélé bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ti gbogbo skul o sòkò ní kálukú fi sọ́kàn o ṣùgbọ́n èèyàn yẹn fẹ́ gbé skul ẹ̀ lọ́bùnmí àbí ọkàn àìkọ́ tètè máa rò pápápá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 èdè wa la máa fi ṣe gbogbo nǹkan o pátápátá kò sí iléèwé kankan tó máa wà lẹ̀ yorùbá tí ò ṣe pé yorùbá ló fi ń kọ́ wọn kò sí o ò lè kọ́ èdè míì nínú skul ẹ o yorùbá ni yes a máa ẹ eh, language school máa wà òun ní iye ká máa approve o ẹ pé ẹ tó bá fẹ́ kọ́ èdè míì ó lè lọ sí language school yẹn kó lọ kọ́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 ẹ máa sanwó fún wọn so títí àwọn máa tẹ̀ fi mọ́ kọ́ dáadáa mọ́ sọ dáadáa mọ́ kà dáadáa oníkà àgbà náà la máa kọ́ torí kò síbi tó ti lè operate nílẹ̀ Yorùbá àfi Yorùbá nìkan kò fẹ́ gba contract ni o kò fẹ́ ṣe kinní kan ni o o wà á ṣáìsì nǹkan tó jọmọ Yorùbá á dáa sọ Yorùbá o á bẹ́tà sọ Yorùbá àti ẹ̀fẹ́ promote tètè kankan nílẹ̀ Yorùbá ju Yorùbá lọ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 so oníkàkù tó bá adjustment oníkàkù máa ṣe lórí yẹn oníkàkù ṣe lẹ́yìn náà.